ọlọ́pàá nìyẹn lóyìnbó làwọn táwọn protest wọ́n rojọ́ fún àwọn ọlọ́pàá yìí tẹ́tẹ́ wọ́n sọ gbogbo ìyà tí wọ́n fi ń jẹ wá nílùú yìí ọlọ́pàá yẹn dẹ̀ ń gan ó dẹ̀ ní kó máa protest lọ in fact wọ́n béèrè pé why tó ṣe jẹ́ pé gbogbo àwọn leaders wa lọ́ ṣe yọ lórí burúkú nǹkan kan tó ti yé yín mm-hmm. ẹ rí i pé ẹ wọ ẹ rí àwọn méjèèjì ṣe rí i pé wọn ò lè wa àwọn gan fẹ́ bá protest ni ó kàn jẹ́ pé aṣọ ọlọ́pàá tọ́gùn tó ti yé yín so wọ́n ní kakàn má dùn sórí títì ni wọ́n lé wá kúrò kẹrí wọ́n ní ká kúrò lójú títì kí mọ́tò má gbà wá wọ́n wọ́n wọ́n lé wá nígbà ká má protest ẹ̀rí ó lọ gbọ́ gbogbo nǹkan tó wà ní constitution ti arákùnrin yìí tó ń kà jáde gbogbo nǹkan tó wà ní constitution nàìjíríà tí buhari promise kóhun ò ní ṣe tó ń ṣe òun ni ọlọ́pàá yìí gbọ́ òun ni máa yẹn kà jáde tó ti yé yín ẹ̀hẹ̀ <laughs> ṣẹ́ni ó ti pèèyàn kan ẹ tó pè yẹn ó ń béèrè lọ́wọ́ wọn pé ta ni lídà wa àti sọ fún wọn pé àní lídà so wọn ò lè arrest anybody tó ti yé yín sìn.